إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد أدعوكم الله سبحانه عز وجل يقولون وكيونا رسول محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn tí wọ́n dó di ànábì lórí islam rí dáhùn súnà lójú ayé ẹ̀ àwọn ni wọ́n ti ń lóore jù nínú àwọn ẹ̀dá ní àwọn sàhábà nínú àdúró màṣá ọ̀rọ̀ yìí lẹ́yìn náà Muhammad sallallahu alaihi wasallam kò sí tó tún ní orí nínú àwọn tó tó àwọn náà àwọn gbogbo fún wọn. kọ́lọ̀ kó bá yọrù sí fún wọn papọ̀ wọlé aláìláha ìlọ́mọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأغرقني فأغرقني كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ولتكن منكم أمة بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا واختلفوا من بعد ما تاب بنا ọlọ́run ibi tó lè wá wà nìyẹn ibi ìtẹ̀lé òfin ọlọ́run ibẹ̀ láti nífòònù ìpìlẹ̀ ogun tí ń jẹ́ ìṣètò ọlọ́run ìbẹ̀rẹ̀ ogun tí ń jẹ́ ìtẹ̀lé òfin ọlọ́run oníkábẹ́rù rẹ̀ pápáyé ara rẹ̀ bó o láti bẹ̀rù ọlọ́run bó o láti ń rẹ̀ àwọn tó bá ní tọ́júnà ní àwọn tó bá ní káṣe ìlà ní òdodo wọ́n ti ní márùn tẹ́lẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ọrụ mo pé ẹ̀yìn ní òdodo ní pàápàá tó ti ẹgbẹ́ ìpáyà rẹ̀ ìjàkúnmọ́ra àkọ́jù kan ti ní ìjàkúnmọ́ra àkọ́jù kan ní. olùwà máa ní ìlú òdodo ẹgbẹ̀rún ọlọ́run tó dára ní ọba tí ó dáadáa rẹ̀ ní láì gbogbo àwọn ènìyàn orí ìní pẹ̀lú ìgbàgbọ́ orí ìní pẹ̀lú ìmọ̀lọ́run lọ́kùnrin ṣoṣo ọ̀rọ̀ yìí ní pẹ̀lú ọgbẹ́ ọ̀sìn ọlọ́run ọba nìta ẹ̀rùn ẹlòmí tó bá ní ọba náà ìta ọgbọ́nwá ọ̀rọ̀ akọ́jọ káàkì ní ìta ọgbọ́nwá olùwàrá ní ẹ̀fáyà ọlọ́run bó ti ẹgbẹ́ ẹ̀fáyà rẹ̀ ẹbẹ̀rún rẹ̀ bó ti ẹgbẹ́ ẹbẹ̀rún rẹ̀ ẹkùnfin rẹ̀ àwọn àṣẹ rẹ̀ ẹ̀fẹ̀lẹ̀ ẹ̀bùn onímọ̀ bó ti ẹ̀fẹ̀ ṣe ìbéèrè kánà ìgbéra wa ní pé ẹ̀lú kílìmì káàlì òmìnirí alẹ́lò áfíìlà ìlẹ́lẹ̀ ìtàkùnwá tó ṣe ń jẹ fẹ́ni tó nígbàgbọ́ kó mọ̀ sí pé tó fi tilẹ̀ gbàgbọ́ rẹ̀ lẹ́nu ìbẹ̀rù ọlọ́run kí ló wá ní tó wọ́n fi wọ́n sọ ó tẹ̀yìn tòun ní ẹ̀fáyà ọmọ ọlọ́run tí a lè ní mẹ́rin náà lọ́gbẹ̀rún ọlọ́run ní ẹni yóò ní kínú alùhàbìlà ní sáàlù ìmáàrin bìlà ṣàkóhá tó ṣe é ṣe ká ní mẹ́rin náà lọ́gbẹ̀rún ọlọ́run torí ká ìmọ̀gbẹ̀rún ọlọ́run àwọn èèyàn kan lọ́lọ́run tó ń torí pé mẹ́rin ò lára wọn tó wá ṣe ṣe kí ìmọ̀gbẹ̀rún ọlọ́run kọ́mọ̀tì lọ́gbẹ̀rún lẹ́yìn ara torí pé púpọ̀ ẹ̀sìn ìwé ní gẹ́gẹ́gẹ́ náà ìbẹ̀rù ọlọ́run ẹni tí ò bá ń bẹ̀rù ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ sí lọ́mú nìyí ìwà ń já sí pé ti pa wá láti ní abẹ́ òun ń pé tó gbé lára nìyẹn àgbọ̀dọ̀ wá gbàgbé inú sọ yìí lè mì ní oníkẹ̀bẹ̀rù ọlọ́run ẹnu wa sọ wípé ẹgbẹ̀rún ọlọ́run ọba tó kẹwàá ju ìbẹ̀rù rẹ̀ lẹ̀ kẹwàá kẹlẹ́ mímọ́ nìkan kẹwàá ju ọlọ́run ọba lẹ̀ torí tí ìbẹ̀rù ọlọ́run bá fi ń kó lára rẹ̀ lẹ̀ sí náà ní mímọ́ ní oṣù náà yòó tó bá ti gbà pé kò sí nǹkan kan tó ti àpò lára rẹ̀ yẹn ní sábò àná ìmọ̀ náà yóò gbà lóko lára rẹ̀ sójú ìbẹ̀rù bàbá ti mú wọn dùnú ládá tí ó wù yẹn á tún máa yọ ìdíkó máa ṣe sí. òun náà ní ọmọ ìyá mùsùlùmí ọ̀rọ̀ ọlọ́run tó ń gbọ́ àwọn ìjòkó ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó ń lọ tọ́lọ̀ ṣàánú tó dá nǹkan kan ẹ̀sìn tó dá yàtọ̀ sí òótọ́ rẹ̀ tó dá òkùnkùn yàtọ̀ sí ìmọ́lẹ̀ tó yàtọ̀ sí kò wáyé nígbà wáyé ní ọdún mẹ́rin alẹ́ òtí ráyè lọ sí lẹ́kítọ́ ìgbìmọ̀ òun ráyè lọ sí àlàkọ́ ìjìnà kí ló dé alẹ́ òun ráyè máa ń kò sí ọmọ ẹ̀jẹ̀ èèyàn lọ́mọ ẹ̀jẹ̀ yóò máa jẹ́ wàdáìkì fàníyà zikọ́ ọ̀tá sọ̀rọ̀ sínú ìmìnì ṣé bí àtẹ̀kìrì náà làbẹ́ mi ṣe ìmọ̀ ìrántí ọlọ́run fáwọn èèyàn ìmọ̀ ìlọ̀yà ọlọ́run fáwọn èèyàn ìmọ̀ akọ dáadáa nípa ẹ̀sìn ọlọ́run tẹnu bá ṣe dáadáa ipò náà ló ń sọ táwọn ìṣọ́ àbàdì mú mi ní onífún wa sọ pé ọ̀rọ̀ tó ń sọ yẹn ìkìlọ̀ tó ń sọ yẹn máa ṣe torí pé ìmọ̀ ṣèkìlọ̀ ìmọ̀ ṣèrántí ọ̀rọ̀ létí àwọn èèyàn a máa ń gbìyànjú láǹfààní so lára oríire débi tó náà ti sàánú jókòó wà ní èèyàn lọ ní ẹ̀mẹ́ tí ibi pé nínú ìgbàgbọ́ nínú rìn nínú ìtẹ́sí nínú wà tí wá lọ gbogbo ọmọ kó ha ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run jẹ́ ولا تموتن إلا وأنتم مسلمون ẹ̀gbọ́n bí ayé náà àbíkẹ́ ọjọ́ mùsùlùmí pàdé ọlọ́run wàlá tàbùtún náà gbogbo àtẹ́bà sílẹ̀ ayé náà gbogbo àti tó bá ta iná sí kí bó ta iná lórí ìjọ mùsùlùmí àìpadà síwájú ọlọ́run ká mùsùlùmí ẹtú bá padà síwájú ọlọ́run tí ò kú nínú mùsùlùmí kàá bá ọlọ́run ọba lẹ́nu tó dùn sí tùrẹ́ tí ò kú mùsùlùmí ó kúrò ní sẹ́yìn ni gbogbo àwọn àdájọ́ ọlọ́run sì rí fún wọn ní sẹ́yìn gbogbo wọn náà ní ìkú lórí mùsùlùmí ni ẹni tí ò sí ìkú mú wọn ti bẹ níwájú ọlọ́run mẹ́rin ní sábà sọ̀rọ̀ yà òun náà sì ń dé ní ayé bọ́rọ̀ ẹ̀kú láti kéré lọ́nà olùkọ́ إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا قلنا مسلمين kọ́lọ̀ tó gbé ipò wá sọ́dọ̀ rẹ̀ lókè sẹ́mẹ́ lọ́pùn nígbà tó kùn ayé máa ní ọlọ́run kó padà tó ló bá wá dé ìjẹ́ mùsùlùmí ní ọmọ ìjẹ́ mùsùlùmí gbọ́dọ̀ bá wá kú mùsùlùmí mo mi ní òdòdó kò gbọdọ̀ ilé ayé lẹ̀ àfi kó o kú lórí ìsìláàmù kó o kú lórí ìmáàmù bá máa ń sọ wípé ká bẹ̀rù ọlọ́pùtẹ̀ ká bẹ̀rù rẹ̀ ayò olùmọ̀ ń já tí a máa rí lára ara wa láti mọ̀ bí agbó ayà yìí òun lára rí lára ara wa láti mọ̀ wípé à ń bẹ̀rù ọlọ́run kí ni ìfẹ́ àkọ́kọ́ ẹ̀yìn tó kúrò ẹ̀ pẹ̀lú ìlọ́sọ́ ká máa tẹ̀lé òfin ọlọ́run láti láti ọlọ́run agbọ́dọ̀ yápá rẹ̀ ìfẹ́ àkọ́kọ́ nìyẹn wà ẹ̀yìn tó kúrò pẹ̀lú ìlọ́sọ́ ká máa rántí ọlọ́run gbogbo ìgbà ká má gbàgbé ọlọ́run ẹni bá gbàgbé ọlọ́run ọlọ́run dá lọ́rọ̀ ara rẹ̀ gbogbo lókè sílòdò rẹ̀ àṣàr láàrín ọ̀sẹ̀ ìlànà alhamdulillah اللهم صل على لا حول ولا قوة لا إله إلا الله ìrántí ọlọ́run gbogbo ọgbà èyí gbogbo orí ti gbẹnu rẹ tọrọ ọ̀sọ̀kúsọ ìyẹn ti gbẹnu rẹ ìrántí ọlọ́run rẹ kó kí a sì máa dúpẹ́ ṣe fún wa kámẹ́yàlá ìlú fọlọ́run sọ́lọ́run mẹ́tẹ̀ẹ̀ta yìí ní yásùkà ń bẹ̀rù ọlọ́run ọba ní pàápàá gbogbo kápẹ́ ìwé kámà tẹ̀láṣẹ kámà yàpá ẹ̀ kámà rántí rẹ̀ kámà gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ ni tó bá ń ṣe orin fún wa òun náà ni dúpẹ́ fún dúpẹ́ fún sẹ́nu lẹ́yìn ọlọ́run àwọn ni wọ́n gba àdìsí yìí fún wa wọ́n ló ṣe ọlọ́run bá ló sọ bẹ́ẹ̀ bó jẹ́ pé bí a gbọ́nà àwọn àpá mi tí wọ́n ní abdullahi bin nasiru gẹ́gẹ́ ló sọ hadith yẹn kì í sọ̀rọ̀ sí ànábì àmọ́ kò ta fún àyà quran àyà kan ń bẹ nínú sọ́wọ́rọ́ ṣùgbọ́n tọ́gọ́rùn fẹ́tẹ̀kùn mọ́hàmẹ́ta tó ẹ̀kún واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون ومن آياته فاتقوا الله ما استطعتم ومن هو النفس آية كانت تكون wípé pẹ̀lú ní kò sí bàtẹ ìbẹ̀rù ọlọ́run kò sí kábẹ́rù rẹ̀ a máa bẹ̀rù rẹ̀ nígbà bá láti ní bẹ̀rù rẹ̀ lọ́ní àdínà àwọn afá tí wọ́n sọ bẹ́ẹ̀ ìtú ọlọ́run ní pàṣẹ ọ̀pọ̀lọ́run àmì sàtọ́ ẹ̀tún ní ẹbẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ bá ti lágbára mẹ́ lè àwọn àbá kan dúró lórí ìyẹn àwọn àbá kan ní rárá ìkan ò pàdájọ́ kejì rẹ yá àlùwà ìbẹ̀sí ìlà àmàlú ìdáhùnwá akọ̀tùkọ̀ sí ní wọ́n látàkùn lónà ìlà wà á fásitì wọn kàtọ́ ẹni òun náà àmàlú náà ìtumọ̀ kàkọ́kọ́ ṣé ká bẹ̀rù ọlọ́run ń ṣe ká bẹ̀rù rẹ̀ ó lè túmọ̀ wípé ká gbìyànjú sójú ọ̀nà ọlọ́run ká ná owó náírà ara wa sójú ọ̀nà ọlọ́run lẹ́ni tí òjò náà bẹ̀rù èékú àwọn ilé ìtumọ̀ ènìyàn ibi wọ́tàpù lọ́ha àwọn ìtàpù lọ́ha pọ̀tùkọ́dí ẹ̀páyà lọ́kùnkùn sí ẹ̀páyà rẹ̀ ìtumọ̀ ìdíkó gbogbo tí ẹ bá fi lè fún ojú ọ̀nà náà gbogbo tí ìmá ti lè jẹun sójú ọ̀nà ọlọ́run ní mímọ̀ nílà ní òye ní dúkìá bẹ̀rù páwọn tó máa ṣe bẹ̀rù páwọn tó máa bú èèyàn kágara ọ̀rọ̀ ń ìtumọ̀ ara nìyẹn. wípé tó bá tó jẹ́ tó bá tó lára kí wọ́n lè rọ ọlọ́run tó kí n bẹ̀rẹ̀ nìyẹn kódà kó kọ́ ọ̀rọ̀ náà tẹ́ máa yàn lórí kọ́rọ̀ náà tẹ́ máa wò dé yàn lórí kódà kó tẹ́ máa àwọn ọmọ yàn lórí á sì ju òdùdó àbùmú lẹ̀ bèlè tí kí ọmọ olùkọjọ ni wá bèlè tí kí ajọ tó ń nìkan bèlè tí kí kọ́sẹ́ nìkan bèlè tí kí kàwé nìkan kódà kó jẹ́ ní iye lọ́rọ́ bá tẹ́ mọ́ lọ́wọ́ lára ìjàpọ̀ àdínkọ́dà fún ẹ̀yẹ jẹ́ àfẹ́kì àwa ìjọba ara wa agbègbè ìlú ìfi ń jẹ́ ìtàkùnmọ́ ara àkọsùkọ́ ìlú so ohun àti pátákùlù àmọ́tàtù àádọ́n wọn ò forí gbára wọn ìtò òsì pa ìdájọ́ kejì rẹ fún ara wọn. wàlá tẹ̀mùrún nàìjíríà wà lánàá tún mùsùlùmí wàlá tẹ̀mùrún nàìjíríà. وأنتم مسلمون أداب الإسلام بني العافية أداب الإسلام أما جابوا كان الإسلام بني العافية أنت بني لابكو يعني bójọ́ kan náà ní ẹ̀fìrò dáadáa nípa ìsìláàmù ẹ̀mẹ́jẹ̀ káàkó kan ìsìláàmù ẹ̀sìn yìí ẹ̀fì ìmọ̀ ẹ̀fì kọ́ ẹ̀fì lílo ìmọ̀ ẹ̀fì kọ́ ẹ̀dáàbòbò kúò lọ́wọ́ àwọn ọ̀tá rẹ̀ ẹ̀dáàbòbò kúò lọ́wọ́ àwọn ọ̀tá rẹ̀ nínú mùsùlùmí àwọn ìdùnnàfẹ̀kú àwọn bíbíà àwọn bíbíà àwọn ìdùnnàfẹ̀kú ọ̀tá ìsìlámù làwọn jẹ́ fúsìlámù nínú ẹ̀dáàbòbò ìsìlámù kúò lọ́wọ́ wọn ẹ ara wà láàtà múlùmùsùnà ilá wa áńtù mùsùlùmùn ìtumọ̀ rẹ̀ nìyẹn àwọn tó ń jẹ́ ọ̀tá rẹ̀ níta tí wọ́n fẹ́ rí òye ìsìlámù mọ́ níbi táwọn bá wà ẹ dáàbò ìsìlámù náà lọ́wọ́ wọn pẹ̀lú mímọ́ agbára ni mímọ́ káwá náà tó kó yéèyàn korokoro agbára ni dúkìá ọrọ̀ ayé tọ́lọ́ bá fi fún ọ aṣọ tọ́lọ́ bá fún ọ ẹ̀bùn ìsìlámù lẹ́yìn ẹ̀tọ́ bá ti ṣe irú ẹ̀rùn ọlọ́run ó sì lára yọ yóò sì láàárẹ yóò lò kúrò ìsìláàmù àmẹ́ni ìsìláàmù rí ẹ̀ lójú rẹ̀ tí ò lè sọ̀rọ̀ kì í jẹ́ mẹ́kí mú ti ẹ̀sọ́ tó mùsùlùmí gan lò hún hmm? ó kù díẹ̀ káàtó tí ẹ bá jẹ́ mùsùlùmí tí ò lè ìsìláàmù sì yẹn ó dúró ìsìláàmù ajẹ́pẹ́ tó sinú ìsìláàmù yìí bẹ́ẹ̀ bá kúrò ìsìláàmù yìí bọ́ ìfà àlẹ́ mọ̀nùmáyà بعث عليه ومن مات على غيره بعث على ما مات عليه bẹ́ẹ̀ bá الإسلام lórí islam lójú àkìyàmà wọ́n tẹ̀ bí ìdí èèyàn gẹ́gẹ́ bí ìsinmi bẹ́ẹ̀ bá sì kú tí ó kú lórí islam orí ẹ̀sì tó kú lé lórí ẹ̀ nínú òkú tó jẹ́ lórí àkìyàmà kọlọmọta ìpawá tí kò sí àná واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا قل ورني أدمت الله حمد الله هو شريعته

ẹmọ́sẹ̀ bẹ́ẹ̀ ẹ̀sẹ̀rẹ̀ ayé lẹ́yọ̀ká wà ìtàkì mú bí abẹ̀lì láàrin ìjẹ̀rù yíra ẹni wọ́n náà kẹta bọ̀kú ẹ̀dì mọ́fin ọlọ́run ọba lápapọ̀ wà láàkẹta bọ̀kú ayé wà láàkẹta bọ̀kú ẹmọ́sẹ̀rẹ̀ ayé yẹlẹyẹlẹ ẹ̀sẹ̀rẹ̀ ayé lẹ́yọ̀ká lẹ́yìn ìṣòro òdodo torí pé yàtọ̀ bẹ̀kí náà mẹ́nu ń jáde yẹn àwa náà lọ́nà ń bá bọ̀rọ̀

àwa nìkan àwa nìkan láti ní ànábì kan tuntun ànábì wọ̀ pé méjì tọ́lọ̀ ọ̀rọ̀ ní ànábì ìkẹyìn gbogbo àwọn ànábì tí wọ́n ti lọ sáyẹn ní mọ̀sálẹ̀m ọmọ ìyá ìlú wọn ló jẹ́ síra wọn àwọn tọ́lọ̀ fi sìn wá lẹ́sìn pé tábà ilé gbàfẹ́ níyẹn àti gbà fáwọn tí wọ́n síwájú ẹ̀ òun ní Muhammad ọmọ àjẹlá níbi wà yá ti ẹ̀kọ́ lórí jíjẹ kúrò ààrẹ jíjẹrọ ààrẹ púpọ̀ lórí jíjẹ kúrò ààrẹ gbogbo ẹ̀ wọ́n lábọ̀ lórí iṣẹ́ ọlọ́ọ̀bá ní ó lórí ẹ̀ bẹ̀rẹ̀ kúrò ààrẹ kúránì tí wọ́n ṣe ń sáwọ́dí wọ́n ṣe nàìjíríà èyí tí wọ́n ṣe nàìjíríà tí wọ́n ṣe lamẹ́ríkà kúránì ò ní new version kò ní old version kò ní newest version. a <laughs> ah, dúpẹ́ fọlọ́run alhamdulillahi lẹ́yìn هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله èmi àti ẹ̀ta jẹ́ mùsùlùmí wo ọlọ́run sórí tó pọ̀ fún wa tí ò tẹ́ ká kùránù kẹ́ náà ní gbogbo ayé kò sí old fashion kò sí new fashion kò sí new west fashion bàbá ti kẹ́kọ̀ọ́ fún ṣe ń ké dáadáa bí dáná na ṣe ń náà ni àpá àti ní ń àwa táwọn ohun lé ohun ìbílẹ̀ ohun ìbílẹ̀ tiwa nílẹ̀ Yorùbá mọ̀ríkàzí àdàbí àkáàmù kẹyìn lẹ́tọ̀ kẹlájọ ṣe nínú ohun ló kẹyìn lọ síra wa yàtọ̀ fún ìlú òfin mi lọ́dọ̀ àwọn ọlọ́run lúwẹ́ ìbáṣe sọ́rọ̀ tó tọ̀ lẹ́lẹ̀ tó fi jẹ́ lúwẹ́ àti ríro àti ríro àti wá ní lúwẹ́ ọlọ́gbà tó tọ̀ yẹn kalẹ̀ ló fi jẹ́ lúwẹ́ hmm? ọ̀rọ̀ tó tó challenge lákàyè challenge mentality èèyàn fi yẹn tọ́lọ̀ sí ní ká gbà fúnra wọn lórí ẹ̀sìn ọlọ́run náà واعتصموا بأمر الله جميعا

èèyàn bá jẹ́ mùsùlùmí lárúbáwá ìbá jẹ́ mùsùlùmí aláwọ̀ dúdú ìbá jẹ́ mùsùlùmí òyìnbó bàbá ti jọ papọ̀ lórí òfin ọlọ́run tí bẹnu Qur'an àtòfin ọlọ́run tó fi náà lọ́dún rẹ̀ sí wa ẹ̀dù tí a mọ̀ jẹ́ ọkàn ni olúwa wá sọ wípé wọ́n tóró ní ẹ̀mẹ́ta lọ́rùn àdáyé nìkan wọ́n tóró ní ẹ̀mẹ́ta ẹ̀wọ̀n àárín sí ìdẹ̀ra ọlọ́run tó ṣe lé ní lórí ìsìnkú ọ̀rùn àdá nígbà lẹ́yìn jẹ́ ọ̀tá síra ara yìí lẹ́yìn ló para ọlọ́run tó ṣe lé ní lórí ìsìnkú ọ̀rùn àdá láwọn àgbà yẹn láwọn ọdún yẹn láwọn àdùkù yẹn tẹ́lifíọ̀ káàdé ti ara yín tẹ́lifíra yín bá tẹ́lifíra yín lábúrò àkiri tẹ́lifíra yín kiri fàánlẹ́fà yẹn yẹn kúrò òbí fún ọlọ́run wá ọkàn yín lẹ́yìn ọkọ̀ tuntun ọlọ́run tó ọkàn yín pọ̀ ọkàn yín ti ń bínú sí ara yín tẹ́lẹ̀ ọkàn yín gbà fúnra yín ọkàn yín tẹ́yìn fẹ́ nífẹ̀ẹ́ ara yín tẹ́ kù ń jà àmì yín ọlọ́pàá wá ṣe ọkàn yẹn ó ṣe lọ́kàn rẹ̀ ó sì sọ ọmọ ẹ̀yà pẹ̀lú sábà ní ìjẹ̀rọ ọlọ́run ọba ẹkùn jí ìmú àánú ẹjọ́ ọmọ àyà fẹ́ràn ìdẹ́ra sábà ń sọ ń bí ní ìmọ̀tò wọ̀nyíyà àní ìmọ̀tò àkọ̀yíyà àní ìmọ̀tò fẹ̀lẹ̀hàjíyà ìdẹ́ra ọlọ́run tọ́lọ̀ ọ̀pọ̀ ilẹ̀ ọ̀ka ìdẹ́ra ọlọ́run tọ́lọ̀ ọ̀pọ̀ ilẹ̀ ọmọ àyà gbogbo kéèké ìdẹ́ra owó níní kìí ṣe ìdẹ̀ra tó pọ̀ kìí ṣe àṣẹ kìí ṣe ipò ìdẹ̀ra gíní ìdẹ̀ra àgbọ́yé ẹ̀sìn ìdẹ̀ra àgbàgbọ́ ìdẹ̀ra ìmọ̀lọ́wọ́ bá ti tó lọ́lọ́run oṣù ọlọ́run bá ti tó oṣù ọlọ́run bá ti tó ọlọ́run ọmọ kan lárúbáwá lárúbáwá òmùlọ́mọ lárúbáwá náà òwúra rẹ̀ kó òun jámà tuntun láàrin àwọn lárúbáwá nígbà wọn ti papọ̀ wà fún tún aláàṣàfà òkúrọ̀ sí nínú náà ní fa'arun kọ́lá nínú láti kó bá yẹ ẹ̀ǹtẹ̀lẹ́sí bèbè náà ṣàfà ẹ̀ǹtẹ̀lẹ́sí ọ̀gbun náà ṣàfà ní kọ́rọ̀ ṣẹ́yìn èyí nǹkan tí ẹ bá jó lórí nǹkan yẹn tí ó kù tí ó já sínú rẹ̀ wọ́n fún fún aláàṣàfà tó kúrọ̀ sí ìlànà ẹ̀ńbẹ́ létílédè ọ̀dùn náà ó kúrọ̀ ní jẹ́ ọ̀dùn ibi ìbẹ̀rù àwọn àyàká bàbá ń pàṣẹ àkókò mùsùlùmí á ní ọlọ́run bá ìjà lọ́kọ́ ọdún rọ́ọ̀dọ̀ sáà ní rí yàtọ̀ ìjẹ́ náà wàlá tẹ́jàálù ṣùgbọ́ta mọ́ṣúfàrí náà tó wọ́ ọlọ́run ọba kábàrí lábẹ́ tó kú yìí bá a tẹ́ ní àbàtà kan nínú àbàtà jẹun náà má ṣe ní ọ̀gbọ̀n náà kan nínú àwọn ọ̀gbọ̀n náà ṣùfúrọ̀ ló jẹ́ ọ̀gbọ̀n náà ẹ ti gbà kan bẹ láyé rí tẹ́ǹdọ́sẹ̀ ní tẹ́ǹdẹ́ ọlọ́run wá yọ ní kú olú ọ̀gbọ́n mẹ́rin torúpàdùkù ni ọlọ́run bá ń rí bẹ́ẹ̀ nígbà táwọn ẹni ṣe kèfèrí ẹni bá ń ṣe kèfèrí lẹ́sìn orí ọ̀gbọ́n náà ló wà kò tí kó tẹ́ nígbà wọn bá lórí ní tó tó kó ẹni tí ń ṣe ẹ̀sìn kódà bẹ́yìn bá ti ń pè màláìkà kanáà màláìkà ọlọ́run ní ìṣòro ọlọ́run àbí ànábì kan àwọn ànábì ọlọ́run ló mú ọlọ́run àbí wà ní ìlú gan nínú ọlọ́run náà ní ẹni bẹ́ẹ̀ fúnfún ọ̀sẹ̀ nàná fúnfún ọ̀sẹ̀ ẹ̀rọ jẹ́ ní ìkẹ́ wọn fúnra ara rẹ̀ kò pé ká ka òun kò ní ká máa bọ́ òun. àwọn ẹ̀tọ́ ọlọ́run àìsùn ẹ̀dá kan lẹ́yìn ọlọ́run bó ti wù kí ẹ̀dá náà kò jọ wá lójú tó bó ti wù bó ti yàn ńlá tó fún ti jẹ́jẹ́ ti ẹ̀ fún ti ẹ̀ fún lọ́wọ́ ti ẹ̀ àmọ́ tí bá ń lọ́wọ́ tí ṣùgbọ́n gbogbo ẹ̀sìn tí yẹn bá ń kí kódà lábẹ́ ìsìláàmù kálá wà yìí tó bá ti ń wá ìkẹ́mi lẹ́yìn ọlọ́run etí ọ̀dùn iná wà bí ẹ̀bá padà wá kú sínú orú ṣe sí ni ẹ ń fa owó àti náà ó lè lẹ́bọn wá ju ọlọ́run pọ́n bí ọlọ́run tẹ̀ sọ wá ń bẹ́ẹ̀. فأرهم قدح منها فأرهم قدح منها ọlọ́run wá ní kú nínú náà fa fa sàbàbí yà dàbí bisábàbí tó ń kà ní àwọn fún ha látara ìdẹ̀ra tó ṣe fún yín ìdẹ̀ra ìsìlámù tẹ́ padà gbà ìdẹ̀ra tó ń nà tẹ́ mú lọ́kùnkúndùn nínú náà كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون أفار رأس رحمة الله أو كنت في ونية أنا كنت في الجنة إيه؟ كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ti máa ń ṣàlàyé àwọn òfin ẹ̀kún yín la'allakum tahtadun torí kẹ́ẹ̀rí mọ̀nà kẹ́ẹ̀rí mọ̀nà ní bọ́lọ̀ bá fi wálẹ̀ láì má sọ kùránù kalẹ̀ fún wa tó fi wálẹ̀ tí rádà muhammadu sí wa ilé ayé ó máa bẹ nínú òkùnkùn a máa bẹ nínú ìlànà a ma ń bẹ nínú ìnira a ma ń bẹ nínú ìṣìnà alukur'an ló dé nínú tẹ̀lé ayé wa tó chéńjì ẹ̀ sunna lẹ́bi ló dé tó já má yàtọ̀ láàrin tẹ̀lé wa tó tẹ̀lé ẹranko lẹ́yìn gbogbo orílẹ̀-èdè tàbí láwùjọ kan tàbí nínú ìlú kan tàbí nínú kan tó fi ọlọ́run bọ̀ wò bá ti jẹ́ pẹ̀lú wọn ìtẹ̀lé wò ní yàtọ̀ tó ẹranko ọmọ ìyá mi lórílẹ̀-èdè yìí torí ẹ̀dùn tó pa wá pọ̀ ìbáṣe kí aṣọ pupa ju tẹ́lẹ̀ kófin ọlọ́run bá débẹ̀ wá ni sẹ́mi wọ̀ ní israẹli in fact animal kingdom ó yá ìsìn sẹ́mi wá lọ sẹ́mi bó bá pa bó bá bá tó pa bó bá bá bá kò bu lẹ́sẹ̀ sẹ́tà ó di oyè kí ẹ̀ máa kí ẹ̀ máa kúrò gàdù láti ní ẹjẹ́ apàdà kúkìlẹ̀ fún wa bó o bá bá kó pa bó o sì bá kó bú lẹ́sẹ̀ èmi ìbá yé mùsùlùmí yóò mọ̀ pé ẹbọ ọ̀gá kódà tí o bá lọ mọ́ sí èsì lẹ́sẹ̀ kó lọ mọ́ wípé ìfún ara mi náà nínú ìgbà ló kọjẹ́ tí yóò gbogbo lọ́nà ọba kan nípa ìdí àti ń bẹ lórí ìmọ̀ parọ́ márùn ìbàyàn ló kọjẹ́ ìkọ́fẹ́tì àgbéṣe níbi iṣẹ́ tí wàá wù wá. security ò sí kò sí inú ilé ọkàn ìyàwó ò balẹ̀ lórí ọkọ̀ ọmọ ìbálẹ̀ lórí ìyàwó la ilaha illallah ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn kan ó ní ọ̀sán íńtẹ́sì bá wa parí ẹ̀ kó ní kálukú mọ́ lọ níṣẹ́ kò ní ìdí pé a ti gbọ́ gbogbo àlàyé tẹ̀sí látẹ̀sán sí i àwọn ẹjá ní àfà ẹjẹ́ kó máa lọ ó ní gbogbo pàtì wọ́n mú ẹyọ kan jáde ẹyọ kan gbogbo pàtì wọ́n mú jáde tó bá ti kóbìnrin rẹ tó fẹ́ràn èèyàn ni wúrú wà bẹ́ẹ̀ ó láwọn ohun tó wà nínú yàrá lórí bẹ́ẹ̀ ìdáwọn jọ sùn ó ní ọjọ́ tó ń sọ yìí níbi tájọ́ kan fún òun ó ní best friend tó jẹ́ àtọ̀rọ̀ fún ló tẹ́ wọ́n mọ̀ wò wípé ṣé bẹ́ẹ̀dì ta nínú ilé pé aṣọ funfun wà lára ìṣá but normal thing business ni pílò pílò kéèkì gbogbo ẹ̀ ló yọ aṣọ funfun gbogbo ẹ̀ gbìlì náà kù ní constance wọ́n ti ohun sáàdì mọ̀ suspect ìyàwó rẹ̀ àmọ́ tó ti bẹ́ẹ̀ ó ní pápá òkúra pápá jáná ó ti sọ́ọ̀tì nìyẹn nígbà wọn ti sùn báyìí òun máa hanrun oorun rọ́ọ̀lù òun hàn bí kéèyàn máa hanrun gbígba akọ́kọ̀ tó là ń fi òkè ọlọ́run ti sùn torí pé ó ní ní ẹ̀mí ò ti yé òun mẹ́kú tó gbọjọ́ tí nǹkan yẹn ṣẹlẹ̀ ó ní alágbára ti rìn báyìí ó bá sọ̀rọ̀ ta ẹ̀ sọ̀rọ̀ yóò jágúmọ́ òun gbogbo akókó wọlé bóòlù tí wọ́n ní ẹni ẹwẹ́ ní sùúrù i'm educated i'm a graduate n sáàmù pé graduate náà lọ́jọ́ tá a fẹ́ra wa ó sì máa rúrìn báyìí oníyẹn náà tí wọ́n fún náà lára wípé ah, kó sáàmù àǹbẹ̀ lọ́hùn olóbáyá olóòtú àwọn adá ọgbẹ ẹnu lẹ́dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ nígbà tó ń gbé òun lọ ẹ̀mà tó ń bá gbẹ̀rẹ̀ lọ́ba gbogbo ètò ló sílẹ̀ ilẹ̀kùn ọkọ̀ tán sílẹ̀ olóòkàn níyàwó kan jìde ló bá gbé ọdún wọdúró ló bá ti wọdúró ló bá gbé gbogbo àyàn jáde ló bá gbogbo ra láti orí ló ń fira gbogbo ara ìdílẹ̀ oníkejì bí wọn ọlọ́run sì nira ọ̀rá sí ojú níwọ̀nba tó ń wo fíìmù <laughs> tó wọ́n sanwó fún olóòtú gbogbo pa yìí ló fi ara rẹ̀ lára ló ṣe lọ́sẹ̀ tuntun ẹ̀sẹ̀ ló fi sọ́ọ̀tì ló fi sóòtì ló ń fẹ́ síwájú ló ń fẹ́ sẹ́yìn ó sì gbé sórí padà padà sínú ọdún padà lóṣù padà àtòrí bẹ́ẹ̀dì kò tí ẹ̀bẹ̀ rú wípé táwọn bá ṣe ìjọ jí tó ń bàmọ́ ìṣàlẹ́ǹjẹ̀ wípé epo wá sí bẹ́ẹ̀ lára rẹ̀ tó lórí òdókó tó sùn inú kò sí ẹ̀bẹ̀ rú àníbo ti rọra bọ́ọ̀lù ìṣòrí bẹ́ẹ̀dì báyìí lòun náà bá yán ìjẹ́ ah, ah, kí wọ́n tán ilé lóògbé ọ̀rọ̀ àdìdé nìyẹn àtọ̀ ah, ń gbẹ̀mí tọ́lẹ̀ tó lọ ó lọ jáde kó lu yàrá nìyẹn ó yà lọ́dún ní títí rúm oní títí rúm ló sùn lọ́jú ìwà kí àbúrà bá náà ọ ọ̀fẹ́ ti kú lẹ́gbẹ̀ẹ́ ọ àwọn olè máa sùn ó lára hmm, ẹ̀kọ́ pọ̀ nílé ẹ̀fọ́ yẹn pọ̀ wá ju lọ obìnrin yóò lọ onígbàtà ti bá wọn dáàbò tó kó ṣe mí tó fi lára ẹ̀rọ para ń rò mí sígbàtà ṣùtọ́lá tó bẹ̀rẹ̀ sí wọ́ káàkó sùn ara yẹ òwò débi kó bẹ́rọ̀ yẹn ti kó fi ara lójú ohun yìí dé lò ẹ̀wò ṣé àlùjọ padà náà àwọn táwọn sọ sáré tó padà sínú Islam kọ́kùn wọn balẹ̀ jìra wa ìgbà tí mo lè bá ń ṣẹlẹ̀ láàrin lọ́kọláya yóò tún máa ṣẹlẹ̀ láàrin bàbá fọ́mọ àbí bí mi ṣẹ́ àbí ká padà bá ti padà síbẹ̀ ìgbà láti la fi ṣe ìtàwọn òfin ọlọ́run ọba wọ̀nyí gẹ́gẹ́ bí àdéhùn wa àsìkò ti tó ṣùgbọ́n àyà yìí ní rísìn tọ́lọ̀ fi sọ kalẹ̀ rísìn tọ́lọ̀ fi wá sọ kalẹ̀ yẹn a wàá gbìyànjú láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ lọ́la ká tó lọ máyà tó bá tún tẹ̀lé rídìí yẹn tọ́lọ̀ nípa yẹn kalẹ̀ lásìkò yẹn torí kùránì ní sọ̀kalẹ̀ ní ìsìn ó lé ní one thousand four hundred years ìjẹ́ nǹkan tí ń bẹ láyé nígbà náà láàrin àwọn ìjọ tó ti ṣẹlẹ̀ tọ́lọ̀ nípa yẹn kalẹ̀ ìjẹ́ kò sí lórí ilẹ̀ ayé mọ́lẹ́wù ìjẹ́ kò sí gan-an ní nàìjíríà ìjẹ́ kò sí gan-an nílẹ̀ yorùbá ìjẹ́ kò sí gan-an mọ́ nínú ìlú kan ṣoṣo ìjẹ́ kò sí gan-an mọ́ láàrin mọ̀lẹ́bí tó bá ti kú bá wà nígbà bá sàlàyé rẹ̀ sáàmọ̀ wípé oògùn òwòsàn ní ti ń dààmú wa yẹn òun náà ní ayé rẹ̀ ṣùgbọ́n àpò gbogbo ìdí ọ̀la kọ́lọ́mọ́sà sọ wájú ọ̀la lọ lẹ́nà àmà ọ̀lọ́ subhanaka wa hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk